إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

dọ́kítọ̀rì owó ìwọ ìfẹ́ náà ti aníhù rẹ̀ wá kó ẹnu wọ́n na ẹ̀rọ ẹ̀kí sára nà tàbí. Asúmọ̀ nke àbá ìmọ̀ ìwé níṣẹ́ ààrẹ ọmọ àkídẹ̀tù ìsìlámíyà nínú ìkìtàbí wọ̀ súnnà ti sọ̀rẹ́yà ọ̀ní Muhammad ibn Jamil Azeem ọ̀nà tẹ̀rẹ̀. Dáìkiri أو نفي الشرك بالله يعني أيني يقول زمانك أعرفه بالله إلي أمور سبحانه وتعالى ذلك وفي بابا أنا كي أو بيلا أو كيف ننفي الشرك بالله إيه من يوم يرى أو إيه من صبر الأمور سبحانه وتعالى yani sama anyị sọrọ ihe menye nwunye ya ịda asa anyị sọrọ ịnenye anyị dọkị ìjẹ́ àti òmìnira ẹ̀yìn òsìrí ẹ̀nà dọkị láyà tí mo ná fi ṣe bèlá ilẹ̀ bèlá fi máa yẹ ọkọ̀ ọba àdẹ̀tẹ̀ kí bá yan mẹ́ òyìn yẹ okwu lè àti aka inye ya kwole ma yali ita ma ke ara no ya ba han yani idan ati wa ita ya e, na bote ina furqa tunajia da dị ka he bi mana sawa doke oni pa ba ni anyị nye kwole ụmụ na ọ̀nàbí ọ̀rẹ́ mi sọ́rọ̀ mi ṣíríkù ló wá tẹ́sà abẹ́rẹ́ mórí ẹ̀kẹ́ fí àlùrọ̀ inú ọkọ̀ọ̀rọ̀ anáìkòmórí wọn àwọn ọ̀tàálá ọ̀nà àmẹ́rin lọ́kìkà ètè kọ́ dọ́ọ̀rọ̀ ní na ya kutubi yani afọ kẹmẹ ká yóò tiri kó ewu olóòtú báyìí dẹ ọgbẹdẹ ọlọnyọ tó náà káyẹ bẹẹ náà hùn náà àtọban àyìn ṣe hù kótó aláìka yóò dàbẹrù nàlkọ́ọ̀n ẹ ọ̀nà fún ọ̀yẹ́bàrírẹ̀ ẹ̀yẹ̀ ẹ̀yìn inú ụkọrọ náà ìkàyẹ̀ wọ́n mọ̀ orí bọ́ọ̀nà ọwọ́ tààrà ọ̀nìkẹ́ni ajọ́ ọ̀tẹ́yìn ọ̀tọ́ ọ̀nàmù bí sírìkò ọ̀nà ọzọ a mẹ́rin lómọ́rin àmdáìkẹ́ ẹ̀tọ́lẹ́bẹ́ àkídí part of sophia yẹnu gọ́ọ̀lẹ̀ tó sophia ọ̀nà ìkẹ́ ẹ̀yà anyị wọli àìké anyị fèrò anáìké ààfẹ́rẹ̀ ẹ̀yẹ agbọ́n ke muhammad jamilu zainu ọmọ kàí ní fírkọtù nàíjíríà ke ya takido allallaha sallima ba'da maqalid al-umur ila ba'da awliyaihi an yudabbiru biha ke umar subhanahu wa ta'ala sallima ọ handover

anaiki omwe kama kola muhammad jamil zainab anaku wena anari alkafi fi raddi ala wahabi yani wena ipo o isi mi raddi yana ka ya hewa wahabi anabi muhammad ibn abdul wahab ana wani akida akida islamia enwa akida ni akaidi sufi ni wahabi ya ona yani e, muhammad ibn jamil zain wani kuta nke uwenon sufi ọchẹrẹn ọkida akaayọkaayẹ inna lillahi ibadan yani anyị yóò mori o mori ọni ya yakulu na lise in kun fayakun ka ọ ka ịsa ka maanị mania dị sọnọ ọbọ ya an irin ilitiyarin auka umar suwana wata'ala auka nama amuru iza aro da ce an an ya kula lahu kun fayakun ọ̀yí ni yíò mú sọ́nà wata'ala ìjí òun yìí èsì ké ẹsẹ́yìn òun lọ́wọ́ ya ọ̀nà mẹ́wọ́n àkídẹ̀ náà kọ̀dọ̀rọ̀ káyè ààyè sọ́sà náà wà rí sá ọ̀rọ̀ ilé mọ́ mọ́rí sọ́nà wọ̀ tààdà káàrù lé ní ẹná pàrà wẹ̀ ní ẹ̀kùn yẹn wọ́n kì í dẹ̀nà ẹ̀mí ń sọ̀rọ̀ ìdòrò ma ọ̀nà mẹ́lọ́ káyè rìn káyè na فسيقولون الله ذلك كاي أمورنا وتعالى أنيان karu ene mutiri kene e non dat na sonon amma ani fayni ko ko to e fatur dalla min al muslimin alladhi ya'taqidu hunalika ba'd awliya alladhi yudabbiru al amr أو يدبر أمر القوم يعني ọmọdé wọn àwọn tààrà ok wàá hó ọ̀sẹ̀ wàá hó ọ̀sẹ̀ ká wọ́n láì sàtàn man ọ̀làkọ̀ sàmáwá àti wọn àd wọ́n ṣẹ́m sàwọn kọ́mọ̀ fàṣàyàkó lónà lọ. wàá hó ọ̀sẹ̀ ká yìí ẹ̀lẹ́tún ni sàmà tẹ̀sù àti ọ̀yìn àti ọ̀wẹ́ fàṣàyàkó lónà lọ́wọ́. lẹ́ẹ̀ka ọkọ̀ mọ́rí ìyẹnu ọ̀rọ̀ lọ́mọrí ọ̀nà wata àtùbànà wata ala dọ́k iná rọ̀bẹ́kọmọ̀lọ́hù lẹ́bí ọlọ́kọ̀sàmáwá إن ربكم أمور يعني أمور يعني كأي الذي خلق السماوات والأرض ọ̀tún ní sáàmà àti tẹ́sù èsì kàtí àyàmì ní ẹkọ́ ìrìnà tó mọ̀ sáwà alàlárì ọ̀rẹ́ mọ̀nàdó mórí ẹ̀bẹ́dẹ́ sínú lára sí yóò ṣe lẹ́ilẹ̀ náà dáa síráhù láti ọrụ lọ́dìrẹ́ ahụ. ọ̀rọ̀ lọ́ṣọ́ọ̀dọ̀ lọ́ṣọ́ọ̀rẹ́ níláhù ọdún ọ̀rọ̀ náà yàtìlóbò ọ̀hàfíìsà ọmọ ya ẹ̀yà ịnye ihe ha. والشمس والقمر والنجوم مسحرات بأمرك أولي أي أتوه أتوزم أوي بالنور كويا ولا دو أولي إذا جنا أولي دو نعوت إذا نعوت مسحرات بأمر وما ينبغي للشمس أن تدرك القمر ولا ليل يسبق النهار وكل في الفلك يسبحون ومكي يبقى Ah, because our personal money and the and any part and any bit in there ọrụ that is none. ọ̀nà òzú ọ̀rùn lòlú wẹ̀ ọ̀rẹ́ àhọ̀nyá ọ̀nà òzú ya kẹ́ wọ̀rọ̀ mebido na ọ̀nà òzú wọ̀lá aléìlú sàbíkùn náà díràwó ọ̀nà ọ̀hún lọ́rọ̀ jẹ́ ọ̀rùn ìràwọ̀ ní ọgá ka ó oh, mi sọmọ abẹ́ inú mọ́nà ìlànà náà pọ̀sibò wọ̀kún lónìí tẹlifala kì í ẹ̀sùn ọ̀hún abẹ́ ni ẹlẹ́yin part aláǹkì ẹ̀yà àbátúrà ọ̀nà ló wọ́n wọ́n ṣẹ́mùsọ wọn kọ́ mọ̀rọ̀ wọn bi amri o iba lele ya wara e lili yo do mori subhanahu wa ta'ala no mo ka ala lahul halqu wal amr o mori o ben o e tuna wal amr atire dile yo bara o mori o ben tabarakallahu rabbul alamin on ni bo mori na kai ono wadari e ono mo mo subhanahu wa ta'ala ọ̀nà nyókásí ọ̀hẹ́ ìbàrẹ̀rẹ̀ ọ̀nà lórí kòkó mórí ẹ̀nẹ́yìn àtọ̀ ìdó ọ̀nà mórí bàdárẹ̀ yìí dọ́mùn lọ ṣẹ́dárì ya ni yàrẹ̀yìn ẹ̀ owó bẹ́rẹ̀ ọ̀nà ìmẹ́ àwọkà bẹ́sẹ̀ nẹ̀ ọmọríkì ahọ́wọ̀sẹ̀ wọ̀là ìsàtẹ́wọ́n من بيده ملكوت السماوات والأرض وهو يجير ولا يجار in kuntum talamun mun ka hawa sai man biya dibi yana yana wani malakuti samawati wal ard yani the sovereignty yani ogino etesu ọ̀rẹ́ sama omori ọ̀nà protector than ọ̀nà eterolan ọ̀dọ́meterolan ọ̀nà omori omori ọkùnrin ونملك إن كنتم تعلمون أنك أمان يوية فسيقولون لله ليكون مليون ونملك فعلا تصارون lẹ́sọ́rọ̀ ìbí ni oúnjẹ olómúrí ọmọ nǹkan aka mẹ́rẹ́ yìí láìké ẹ̀hẹ́mí rẹ̀ ọ̀nà wà mẹ́rin sí ìbí ni oúnjẹ sọ̀rọ̀ bẹ́rẹ̀ yìí ó kó lè omori káyẹ̀ wọ́dọ́ káyẹ̀ anyị site na ịka ya ochezi ya ọdịya na ike ịbụ mmụrụ ọdịya na ya mbụ gwọ ومن يسيرني يحب لمن يشاء إناثا ويحب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل لمن يشاء أكيما ومن يسيرني جندو لشيجن ينايا ìjẹ̀yìn lọ ṣújọ́ lọ rọ́dà dáadáa ní ọ̀nà olórekè alẹ́ni àmúyọ́lẹ̀lẹ̀ dọ̀fẹ̀rẹ́ nínú àmúyọ́lẹ̀lẹ̀ dọ̀fẹ̀rẹ́ káyẹ̀ ọ̀nà tẹ̀lẹ́ tẹ́lá tẹ́lá àgúwọ̀ ọ̀gúnkú ọ̀nà ọ̀rọ̀ ìjọ́ ní ọ̀rọ̀ ìlàjẹ́dà àrújọ́ lọ́rọ̀ ìjọ́ àwọn àdáké

ويفعل ما يريد فنو مثل مريسين أن عبد الله وكل نقمة عن وكل نعمة فضل abẹ́mùkọ́tọ́ ń wẹ̀rẹ̀ kò mórí ọ̀tọ́ kányọ̀dá inú justice àná ẹ̀ ẹ̀wọ̀n mọ̀rọ̀ náà rẹ̀ kọ́nà mọ̀gbọ̀ mórí ní ìkọ̀nà na ló kọ̀nà yọ́n máa rẹ̀ rẹ̀ àná ẹ̀wà wà rọ̀ nyẹ̀zọ́ ẹ̀wà nyẹ̀ àrùn náà ìkọ̀ àmọ́ ọ̀kọ́lù ní ọmọtún àbẹ́wọ̀n náà mọ́lẹ̀ ọmọ ẹ̀fàdìlẹ̀ ní ọgbá ní ọ̀rẹ̀ ẹ̀rẹ̀ láti kàfàlù láyé yóò ti yí mẹ́yẹsẹ̀ kẹfàlù ọgbá ní ọmọrin dọ̀tí ọ̀nà ìkọ́ rẹ̀ ọmọrí ọmọ àmìlẹ̀ ọ̀nà lórí kàrẹ̀ ní ọmọ rẹ̀ àkẹ̀nẹ̀jọ́ ọ̀rẹ́ lọ́kùnrin sọ́dọ̀ fún ọ̀nà àgbà ọ̀nà àtọwọ́ owó yóò mọ̀ ní mẹ́ra pé yá ẹ ka ẹ̀ òmúlò ọ̀yún kata ọ̀rí mi dì ọ̀nà lórí kò ọ̀ṣẹ́ kẹ̀yà rẹ̀ ló ọ̀ṣẹ́ kẹ̀yà rẹ̀ àbáwọn kẹ̀yà ọ̀tá mẹ́ èrè mẹ́ alẹ́ mọ̀ ìkàdé ààrẹ ka sáà kàfíyàn kẹ̀yà rẹ̀ fi yàn ẹ̀kọ́ làwọn akwụkwọ ara mịtara na ikaye akwụkwọ nọ na enwe ndị aka wee atatịfe ọ ga-ahụ na ka aka awọ da akwụkwọ na ụda da ọnya sisi konye a ya ndị wure ma na ịma ọrụ dị ọdị ọtọ na ọdịmma ka aka abịta ịta ya eteke anyị advancement wee islam na ọ ya sị kamera akọwere je program onye ama nwa da akwụkwọ onye pan dị da ihe wee sara ilẹ̀ ọmọ ọ̀nà ẹ̀rẹ́ ní advancement náà ni kúrò màá wẹ́ lẹ́hùn àṣẹ tó kọ̀ ẹlẹ́hùn àṣẹ tó kọ̀ mi sàrà ọ̀ ẹlẹ́yìn ọ̀ka yìí ó tu eku yìí gan ọ̀rọ̀ àkókò sóòkò ẹ̀wùrọ̀ lẹ́wọ́ lọ́la kọ́nà ọ dáàkà ọ̀ka ọ̀nà àṣẹ tó kù ọ anadẹ̀hùn dọ̀sí Ẹ̀hẹ́n àkáfẹ̀ dáṣọ́ na tó lè. Ẹ̀hẹ́ àtàkà kó àwọ́. Dáadáa ṣe ọ́nà tó lè. Àwọn mẹ́sàbà kan ọ́nà tó lè ẹ̀rọ àbò ìdẹ́ yàtà ọ̀nà. Bóyá àtàtà ọ̀nà kọ́ à wáyé kẹ̀yìn tẹ̀ ká ọ̀nà wọ̀n àtà ọ̀nà yàgà ẹ̀dùkwà. Àmọ́dọ̀ọ́dà ṣe ọ̀nà tó lè látàfẹ́ mẹ́rin. Mẹ́rin there's no progression nínú ẹ̀rọ àwọn kòmúyọ̀ náà alákẹ́wàá.

ẹ̀hẹ́ wàhálà mọ̀hálà ló wẹ́ kọ̀nyẹ̀ ló wẹ́ ká wọn ló mọ̀ sọ́nà wọ̀tà enyi ọ̀yà tó enyi wọ̀lí ẹ̀nyẹ̀ni ẹni tí ìwẹ̀ ẹ̀nyẹ̀ni anáìké kata ọ̀wé ìbàlẹ̀ ó mọ̀lẹ̀ sọ́nà wọ̀tà ara ìṣe olómọ̀ yóò kọ̀ mẹ́ inú mọ̀nyẹ̀ni ọ̀nà mẹ́ ọ̀nà mẹ́ tí ìwẹ̀ tí ìwẹ̀ wọ̀lí yìí

ahị ọrụ ti ṣe ke mba na abẹ dúró nílé káyà da ihe lọdọ ọgbẹnẹ ọkọ nùbẹ ọrụ ti ṣe rí nílé káyà aya mba mori ana mori yìí ààrẹ nítorí kí àṣà ìlà akọ́lá sàhábà sí iji ṣokùn náà olè bálàdì nìyí tì ìdí orí ọ̀nà جمهوري أقوى يا فأخرج به من الثمرات رزقا لكم ومن كذا أتوتو إليه لك أجل كواب الإزاب ọlọ́run wọ́n ayá ní ọlọ́bá ní àpò ẹ̀hẹ̀ lórí káàkùn ẹ̀mìláwó yá kó awa umuyo mana ko yen wa ma aya fala taj'alu lillahi andada akai so sono dugo muri ara oda kali yo malaika ori yo wi woni yo na kono to wa be mi yo sonda awalan dan gwan awe ashirku fil ibada oye mi so yo mo asụma ọyị ji adịbi ene lụwa ahịa anebi ka na anyị ọ anebi ọnụ kadara wal na alkiduwahi wali likawli Allah ta'ala awai gonu mo da kai kul innama ad'u rabbi wala ushriku bihi ahada awe ma na wala usiriku ni mẹ́rin tọwọ́ ìran bí ìrí omúrí ahadan adanyanyi yẹnu láàrin omúrí kẹlẹ̀ awọ̀rọ̀kọ̀lọ́ ọ̀hìn ẹ̀lẹ́gbà ẹ̀sẹ̀ bàt àlùwọ̀ ìjíwé wùlíza nǹkan nígbò mọ́rí gbọ́nà wọ̀ta kẹ́yìn ọ̀nà nùkátà wọ́n mi tọ́nà àáké ọmọ náà ọlọ́mẹ̀ẹ́sánà ní tọ̀hídùn ògbòdíyà yà ní ọ̀ídọ́wé mọ̀rí ẹnìkáyẹ̀ ọmọ ìmọ̀nà wọ̀ta ààlà ọ̀nìkẹ́lẹ̀ awọ̀rọ̀kọ̀rọ̀ dáẹ̀kẹ́ wàá jísọ ọbẹ̀ ẹgbẹ́ ọ̀nọ́dà ìkọ̀gbọ́ mọ̀rí òdí ọbẹ̀ ọ̀nà orí man zabaha ọ̀nà ìfẹ́ ọjísá anya dìgẹ́ lèlá dáìkáyè ẹ̀rọ gbọ́mọ̀ ọ̀nà wọ̀tàálá ọjà anya ọ̀dá ní ọ̀nà ìkáyè wà ahé aná ìkáyè wéèrò kí àánú kátánọ́nì ọ̀yí mọ̀gbọ́wọ́ lọ́wọ́ ahé kí anyụkata anaghịgaghị ọrị ịnịkaghị ẹnkata náà ìnáà kọjá ń gbogbo lè dọ́ọ̀lù máa nìrọ yàní àánúmọ̀nà bẹ̀ẹ̀sì àdúrà wéèsì ẹ̀ìdà wéèsì tó wéèsì ọmọ Wa mi bàdà àtàní sẹ́yìn ní ọmọ ìbàdàn náà lọ aláìkọwà ní ọtí náà gáyé ìbàdàn ọmọ ẹgbẹ́ ọmọdé àdọ́rẹ́ ìtọ́nà tó mọ́ ìkọ̀ ma omero ìlàlẹ̀ àkójọwà mọ́kànlẹ̀sí ìnàdàrọ̀dé ẹni aka ilẹ̀ àákàyè ní àbọ̀dọ̀mọ́ ya

ọ̀nà ìgbìgbà ọ̀nà àpẹ́wọ̀ni ọ̀nà àpẹ́ntì náà ni ọkùnrin ìdílù kan lọ́ di àmúwá àríwọ̀bá ní òun yìí ìgbìgbà ọ̀nà di àmúwá ní lérí ogó wọ̀bá ní àti orí na ọ̀nà nípa pẹ́pẹ́ ọ̀rà ọ̀rọ̀ ọdún wọn sọ̀rọ̀ àrẹ̀ sẹ́lẹ̀ وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء huwa ìbáàdà ìta náà ní àdúrà dọ́ọ̀rọ̀ ọ̀hẹ́ ìbáàdà rẹ̀ ọ̀nà ló wọ́n ti fẹ̀yìn lásánà ka ìbáàdà á ní fẹ̀yìn ní ìkọ̀rí òjì ìgbò dáwà tàdáà ìzàdà án ìjọ rí òwú sí nílẹ̀ àǹkáwàká fẹ̀yìn ní wọ́n ka yóò mìnà bí káàkì ẹnlẹ̀ rẹwà àwọn mẹ́rẹ̀ yàní bèṣù kọ́mọ̀n ánsàmì wọ́n yóò mìnà bí dẹ́ẹ̀dọ́ ẹ̀rẹ̀ àkùgbé ẹ̀nìyànwó ní ọ̀nà ìkí ọwọ̀rọ̀gẹ̀rẹ̀ àmàyẹ́kọ̀n ọ̀sán ní ẹ̀mà mẹ́ẹ̀dọ́ ẹ̀rẹ̀ káyẹ̀ ìjẹni bí kú èdèkẹ̀ ayọ́ mọ́ yóò mọ́ àmúhùn kẹ́kọ̀ọ́ rẹ̀ ìsọ́nà ìka ìmúkẹ́ ya mẹ́ lọ́nà ọwọ́dù rẹ̀ yẹ́ lọ́kẹ́ ya mẹ́. wọn lórí gbogbo mọ́ sọ̀rọ̀ rẹ̀ tán ní àdìsọ́ náà sọ rẹ̀ ní ìṣẹ́ òkè mìíràn. ọkùnrin àtàmúrò náà bẹ̀rẹ̀ máa ró wọlé tẹ̀sán náà ní ìmúkà. àwọn lọ yìí fi ìkọ́ tó mọ òun náà hàn ana kwa ma na ne ya umechie ya na ngo na ke je be because ele ana ana ko ele ana dole ke on ha da bi ya do do ro bi ya me ona wa ma ne re wa ma ne ne te du ere di american di american muslim du ere de ge and some priests like i there man guy here ẹ̀rẹ́ àwẹ̀lẹ̀ àti ọ̀ pamphlet yọ̀lá ẹ̀kọ́rẹ́ alọ́nù ẹ̀yìn dáyẹ̀ ẹ̀yìn bọ̀bọ̀ kẹ́ náà mẹ́rin òkú mú yọ̀ pamphlet yọ̀lá ọlẹ́ part of dáwà àlẹ́yìn òfin ọ̀dọ́ ẹ̀sùn ti ní ọ̀wí iná àrúbẹ̀rẹ̀ ọ̀fẹ́ we needed it

dìrò ká á wẹ́rọ ká yí ní tu àrùhọ́rùn ọba duwa ọrụ ọrụ mórí àdáduwa ọmọrọ̀ ọ̀dà káwà àrùhọ́rùn ọ̀dà ọ̀rẹ́ kẹ́nẹ̀ because ọ̀nyẹ ọ̀nà ọrụ àrùhọ́rùn ọ̀rọ̀ lẹ́wà kò ní bìkọ̀ gbàgbúra ọ̀nyẹ what it takes so abẹ́dọ̀ ee. Eh, eh, eh, tawhid al-ubudiyya a'budu fi ubudu jazara dan tawhid shirk al-uluhiyya wa shirk al-ubudiyya bi nyeyo ko yumu wana wa ta'ala doke ila gonta alawe الشرك في صفة الله يعني أريد مثال في صفة الله إني أبيت قول نوري سبحانه وتعالى ذلك الاعتقاد ọ̀gáyẹ̀ ọ̀rọ̀nyọ́ tí náà gáyẹ̀ the annual rufus ke ọ̀tọ́ ẹni wọ́n àmbíyẹ́ àtànẹ́bì yàlàmú lọ́gọ́rí kẹ̀ẹ̀nẹ́ ẹ̀yọ́ ìfáná ìgáyẹ̀ ọ̀fẹ́ kọ́nà lọ́wọ́ tààlà ọmọdé náà lẹ́bàá ọmọdé náà yà niile ọ nọ nnụ halifo naatị gbọm ji ya ọ ha bidda zari ọ nọ nnụ a nwanyị taara n'enye ndekị n'apịakọlị gini ọ dọọ nọ nnụ yà ọ mụrụ n'ogbo na mafịk samawa ọ nọ n'achi ọ ị ṅụ kama ọ nọ n'achi ọ ị ṅụ teetụ. wani mana na bai da lam ya fasit an isra'al an za a ruwa da ke so abai alalabdu na kira to fi da lomu ito abai da ke labda na su ce abai yani labda na ika ere specific person ana kare nan ọfẹ́lú kàyẹ̀ láti ara láìlá àpọ́dà yani algorithm ire ilmul gaib illa Allah ako subhanahu wa ta'ala enyo nanyo yan wala malakul muqrab wala nabiyul mursal malaika anake ọgbọrọ orí ni ẹ̀mẹ́yọ ìsànàfẹ́ then anabi ọ̀hún

domori mo daya an yakubal maqadir o tere angana kai o mo wana mo ọ o ba menya so idene on ko mo sala ala salam o ni ilmu ilmu ghaib aw ko nyo itana ni lawhil mahfuz o nyo itana kai kala mo tere

iṣẹ́ náà yóò dìbí ìdọ̀ ọkà anyị ó dìbò fún tóun ní àwọn àpò ayé ní bákúlà kóòrò. then ara mi sọmọ yọ dáàmà sí ń ihe dọ́là ìfọyọ̀ ilé ànáwó yẹ pàṣẹ wọ́n nà mí yẹ pàṣẹ dọ́là rẹ̀ rí jẹ́ ń dèrò ká ọmọ àmì sọ̀rọ̀ jẹ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀. lára yín ẹ̀ ń kásá unlike tó ń tó mọ́rí sọ́ọ́rọ̀ rẹ̀ sálà in the face of trouble so ẹ kàákẹ́ ọ̀rin existence tó mọ́rí sọ́ọ́rọ̀ tó mọ́rí junior wọ̀dọ̀rọ̀ sí ẹ̀họ́n náà nǹkan ayé dẹ́nì lẹ ọmọ ọmọ lórí ka ẹ kàákẹ́ ọmọ náà wọ́n tó mọ́rí àtọ̀ lórí kẹ́ bẹ́ẹ̀ àkójá ẹ̀ ọrịa onye nnukwu kedu ya ezigbodo ọdụntụ na-agbago wani mee ọnọdụ ọdụntụ na-agbago wani damụrụ aba na e asọnọn kalam kenan kalam bati yani ụmụ sana wa ta'ala banato une for a reason a reason illa liyabudun ẹ̀bẹ́ túnọ̀lá àwọn aljẹ̀nú illa liyabudun àti ẹ̀nẹ̀wà ẹ̀kẹ̀m ọmọ ọhún rẹ̀ ní káà yí ìzẹ́ lẹ́yìn ohun mẹ́ẹ̀mọ́ mọ́rí fún ọ̀nà wọ̀ta ẹ̀lẹ́ lóòmú yóò rí jọ iná mú kọ́rọ̀ átùmọ̀ nke ọ̀rọ̀ iná mú kọ́rọ̀ lọ́sí ẹ̀kẹ̀ ìwáwọ̀ omori orisi ọka efi dan ọkịna huwa rozak omori ọnọbe onizin dáìtẹ ọkata ọkata omori ahànhàn sẹ́yìn lọ́wọ́ ẹni kọ̀ọ̀án ẹ̀yìn lọ́wọ́ ẹni hàdídọ́tún wọn kayi agumun tomori apahel anameko ebawazi dero kayi o oh, ini existence lon tomori ehonon atana ke yinan do ini ilmu on tomo sallallahu alaihi wasallam law ilma ilmu allah eh, wal qalam lẹ́yìn tó tó mọ́rí kàákàá yìí àgbà mọ́ àtọ̀rẹ̀ yà ni tó mọ́ sọ́ọ́rọ̀ ọ̀rẹ́

ọ̀lọ́kọ̀ látàtò róní kama àtọ́rọ́tà èyí mariam àfúnrẹ̀ gamam nínú asúnmọ̀ kàwé gami ànẹ́bí isa ta mariam ọ̀nẹ́bẹ̀ abdullahi wọ́n rọ̀ sóòlì ni ọ̀rí bó mú rí ọ̀rìn náà rẹ̀ wọ̀n tán ẹ̀kọ́ kọ́nọ́kọ́nọ́ rẹ̀ wọ́n gama eji waa gama modern ẹ̀wọ́pọ̀ náà bẹ̀ lọ́ọ̀fẹ̀ káwọ̀ ọ̀nà mẹ́lá ní orí anáàjáhẹ́ àjáhẹ́ akáhùn tó mọ́ sọ́ọ́rọ̀ àrẹ́sẹ́lẹ̀ orí ẹ̀yẹ̀lẹ̀ lọ́kàfẹ́ na fínà nàbíyù yà lẹ́mù gọ́dẹ̀n ààyìn náà kanáà ààlẹ́bẹ̀ náà káyè yà lẹ́mù gọ́dẹ̀n ọ̀ awe mira wedo ka awe ri aga ale bana haka da'i hada fakuli alladhi taqul alladhi kuntu takoli na ba mu wa kan ono ja ai ka ono ja ai duwa ga islam duwa ono it's okay a oke ita na he ira ira akida ele mazatu ọ̀dọ́rọ̀ hó tó lẹ́nu lẹ́kì láyàjízo láyàjízo tààhìrò bayan àni wọ́n fi àjáfíà ẹwọ̀rọ̀ adịasịa ọ̀lọ́rí ọ̀yìnlẹ̀ ahì tùrẹ́tẹ́ àni wọ́n fi àjáfíà inú mọ́ náà ìkáyẹ̀ èsì ní ìdánàwọ́ ọ̀nà lórí kí ibrahim ojúntó mọ́sá ọlọ́rẹ̀ sẹ́lẹ̀m eclipse

ala gaibihi ahadan ọlọ́dọ́nà wàtàálà ọ́ṣọ́ ọ̀tọ́ ẹ̀ yàní ilẹ̀ ilmọ̀gbẹ́ òmúrí ọ́ṣọ́ ọ̀tọ́ ẹ̀ yẹ̀rẹ̀nyẹ̀nyẹ ilẹ̀ lọ́nyí ẹ̀fẹ́ṣọ̀nà ilẹ̀ manìrìsádọ́ mínà rúsùn ẹ̀rọ náà kàrẹ̀ ọmọdọ́nà wàtàálà oṣùwà ẹni ọ̀ntọ́ yàní alìmọ̀gbẹ́ فلا يظهر على غيبه أحد إلا من ارتضى من الرسل ọ̀rọ̀ ilẹ̀ kí àníbi sọ́ọ̀rọ̀ ọ̀lẹ́sẹ́lẹ́m láàrin pa ẹni rọ ọyá máa ọ̀rọ̀ inú wọn lòmú oríṣi ọ̀rọ̀ àgbówọ́n ti àníbi ọlọ́rọ̀ níbi ẹwà púpọ̀ ẹ̀ òun sọ́nà

ọtí ilmọ̀lùgá ìbẹ̀rẹ̀ ọ̀nà ọ̀fíwọ̀ ọ̀gbí ọ̀fíwọ̀ ní alùmà ẹ̀nà ẹ̀wọ̀n dáa níbi kí inan ọ̀nà ìrìjáàdù ma ahùn sí yá yẹ́ zìrìbó na bí ha náà ọ̀nà rújọ́ ma ahụm sí yá ẹ̀nà ẹ̀sí ìjáparọwa na ndọrọ nwaanyị ni ụlọ mmadụ mụta ahịrị na nke enwuri ene polisi gboro anyị nke ọzọ wee nwere polisi wee soja nkwụ ire ẹnu wee mee akịta pẹtọ ndị etu dị etiwa ahụ ọkụ ije ní àrẹ ndị o mere agụkpụrụ a na-akachere ebe masaịn ẹrẹ etu

ọ̀sẹ̀ ìkọ̀ náà sọ̀rọ̀ dà sọ́ọ̀gùtù dà tó lè ní ẹun lọ́dà tó lè yẹn nàná ẹ̀rẹ́ bá fún ìyàrá rẹ̀ yẹn yàwó ọ̀ lọ́nà òwe ṣe dé gbọ́dà kẹ́mẹ́ lórí kàkà kó ọjà pa èyí ẹ̀wọ́n náà kó àkàrẹ́ ló wà bí kẹ́ẹ̀fù àmọ́ sọ́nà láti suspect ẹ̀lẹ́kọ̀ọ́ mẹ́lẹ́ náà àmọ́lẹ́ ìbútú èkó ní anásọ́lọ́kà ẹ̀ ọ̀lọ́lá kò mẹ́lẹ́ náà lẹ́wọ́ tó ìgbònà I extract the information on our dọ́kì ọgbọ́wọ́n ọ̀rẹ́ nìsáàún kàtíyàtún àríyàtún ma'ilẹ́tún mummilat wọ́fẹ́ rọ̀wọ̀sẹ̀ iná kàfíìmọ̀tìl bọ́ọ̀d ọ̀nyẹ́nà náà kí kàtíyàt ọkùnyà hẹun àmà àríyàt awàwọ̀ rẹ̀ dọ́ọ̀dọ́là ẹ̀lẹ́rẹ̀ dáa ma'ilatun mumila ẹni lẹ́sọ́ ni katlimatil bóòt lọ́wọ́ ààrẹ lẹ́sọ́ ni asọ́mọ́ kí ó rú màrú àwọ̀ nítorí wọ́n sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá ìyàrin ẹ̀rọ̀nà láàyè olóòrùn aljanna wọ́n láyé jìdìnà rí hùwà ẹ̀ẹ́nẹ́rẹ̀ àwọn aljanna ẹ̀ẹ́nẹ́rẹ̀ jàgbọ́ aljanna sọ̀tọ́nà ọ̀yí ma ní kẹ́ àwọn onípò mọ́rí jùwẹ́lì lẹ́mọ̀ náà ká ẹ̀ẹ́mẹ̀ẹ́nú mọ́ asanibe ini ilaye ilmul gaib ana kuma zuwa wa ta'ala o fi zuwa orana ke man nirtada min ar-rusul orana ke o ti non to yani ar-rusul eleka ke man nirtada min al-awliya ona moroko woni woli so so kono ayen won arwa wen da ka ilmul na yẹ́kẹ́ káàrin ọ̀nà rẹ̀ ọ̀lọ́ka ọ̀ka ọ̀nà mẹ́wọ̀lì ọ̀nà tó mórí ọ̀nà gẹ́ dọ́ka ayọ̀ ní sánà ìkáyẹ̀ ọwà hapù nínú wọn ìrìchie wọ́n tó mọ́ sọ́ọ̀rọ̀ ọ ọmọ ẹ̀yìn ha ọwà àwòkàrẹ́ ilmù gẹ́ẹ̀bì dáì kó mìíràn ìfẹ́ ọ̀nà kó wà kàrẹ́ ilmù gẹ́ẹ̀bì yẹni ndíra rẹ̀ kàǹkà

ọ ìkọ́nà mẹ́ lórí ọ̀lá ọkùnrin ká ní rẹ̀ níbi ayé wọn náà níbi kọ́ rẹ̀ yàrá sí ẹ̀rí rẹ̀ lára ní pé àníbẹ̀ náà ìkọ́nà ìbáyé náà ìkọ́nà àwẹ̀dẹ̀ tó nù bi níbẹ̀ ọ̀gá pé awọlù nàbí awọlù àmbìyà rẹ̀ a fẹ́ azana waje to anabi adam alayhi salatu wa salam so mi ko zu ka waje to ko mori before anabi adam oh yo na ka anabi adam wono wadane ana ke anyi jailu mi'at anyi 100 generation ana na ka ni anabi adam onon to mo sallallahu alayhi wasallam amma ka onon to mo sallallahu alayhi wasallam ke onon da ba anibi adam bẹ́ẹ̀nà rohi wal jasad dọ́ iná ka ní sóòrù ọ̀nàrí ọ̀tẹ́hùn ya ni ara àtẹ̀rẹ́ tẹ́tẹ́ ọkìkàtà fún àmbíyà inú ìwà àtà ara àtẹ̀rẹ́ màtà níbi because sáwọn ma ọlọ́pàá alkọ́lá ìsọ́nà mọ́rí ìdí tẹ̀rẹ̀ ọ̀nà alkọ́lá mi láka wà tẹ̀rẹ́ tẹ́lá hapun àndára ma níbi adam ara àtẹ̀rẹ́ ka ní muhammadu àwọn tó àkùrá àtẹ̀rẹ́ dáwọn níbi adam kẹ́ ọ̀nà níbi ààrẹ sọ̀rọ̀ ní ilmù kọ́lọ̀mù tàmọ́kára àmà níbi lókù mú rí bàbá ọkà àmìlà àmà níbi adam dí màlẹ́kà jìbìrì dọ́nà àìsàlá láì tí sálọ náà aṣẹ́dọ̀ ńlá ìdáhì lọ́lọ́ aṣẹ́dọ̀ na muhammad rasulullah mọ̀ọ́dọ́ ọmọ ẹkùnà túgbà lọ́kọ̀ọ́ ọdún tó mọ́rí ọ̀rẹ́ àtẹ̀rẹ́ àtẹ̀lẹ́lẹ́lẹ́ lọ muhammad abdullahi ti kú òní sáàmà lọ́sí gbájúgbà àtúnṣe kéèké ẹ̀rẹ́ ń ẹ̀rẹ́ àtúndẹ̀ àfọ́ ọmọ so ẹ̀kọ́ ní tó mọ́rí ẹ̀ ní mùgọ́ì ọ̀nà na

wẹ́ẹ́tẹ́ ló wá ní kí ọ̀dọ́ ìjà ọ̀nà àmá ahẹ́ ọ̀ ìfẹ́ mi mọ̀dọ́kà àṣẹ́dọ́ àwọ̀ dẹ́rẹ̀ mọ̀lẹ́kọ̀ wà abdọ́dù ní àfàlùlọ̀ ẹ̀wọ́n náà kí ẹ̀wọ́n ní bá ní ohun náà ìjẹ́ mọ̀nà kí wọ́n kó tó mọ́ sọ́ọ́lọ́ ìfẹ́rẹ́ tó tó mọ́

so ẹni sọ́nà ẹ mọ̀ gẹ́ ẹ̀yẹ ọ̀nà yọ yẹ àpò mọ́ ìmọ̀ náà wọ̀ dáadáa ọ̀nà mẹ́yọ́ lọ ká ẹ̀kẹ́ ọ̀nà ọ̀nyọ́ déèké orí tí ó rẹ̀ ọ̀nà mọ̀kọ́ lọ́sọ̀ ọ̀lọ́ rẹ̀ sọ́nà tó tó wọ́n rà ká àtàn káyì láyà alámùnú gẹ́ ìlọ̀ mọ́ ẹ̀yẹ ọ̀nà ìkáyì ọ̀nyọ́ yẹ ìsọ́nà ìkáyì ọ̀tẹ̀ ìlọ̀ mọ́ àpò mọ́ ìmọ̀ náà wọ̀ dáadáa yẹni ààrẹ ìkọ́n tó mú yọ ọyàn lọ́rọ̀ ọkùnrin ahẹ̀ kíkọ́ta especially ẹ̀ẹ́nà ahẹ̀ kíkúta lórí káàmì kúta ẹ̀yẹ wà ní ẹ̀wọ̀ jẹ́ yẹn lórí dùká kúta dáwọ́ sí kéwò dáwọ́ yé ní kéwò rẹ̀ ajẹ́lẹ̀ ayàtò kò sí ìjòdá ní ajámọ́nà rọ̀ sóòlù ka o ewusi ewe na mmanụ mmụọ ihe nchi na nyụkata ọgwụ rụwọ a wasi yi nye abịasị nke ọ na ọmụ ego na wata ala dọkọ gwọwụ na ọnụ bụ fitas bi ọnụ mọ ime sọwọ inni ọ bi dọkị ka azuman nke dọrọ ka ake laabudali min wasitati bishayin min wasitati bashar ọka dọrọ ka aka yi ẹnu dọrọ ka yi anyị wọli ọkọ n'ọrin abanyị sana ika yi ọwọ bi n'aka na ana ika yi arasu na agịrị mori ya n'ihi na adụ ụlọ inú mọ nnụmọ atụ ihe ka ya n'ọkara enyemaka aka hụ wahalisụwa mere ṣéhù ibrahim bí ṣéhù ibrahim ṣéhù ṣéhù tìjáni bí ṣéhù tìjáni náà ṣéhù tó tó wọlé ọ̀pá àtàní ọmọ ní wọ́n láti <laughs> wọ́n wọlé ní wọ́n láti wọ́n ní president ẹ̀nà ìka ẹ̀ ọ́ ní ìkà pààtí ọmọ mẹ́ta wọ́n omori ó ní ìdí anybody wọ́n ní kí àdó ó ní àtàjì blẹ́kùn him ní ní ká máa amma inna ladina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama da'irin abara naka ay amala so kase an ibadati do anasho ne sa gomori eba wa gwa yo mori oni kebu no ana do mo to ala salam ko ni tuke ala ya to e mo da ya rabbi no no to mo to wa ibu ka ọwụrụ sọ̀rọ̀ muslim tòmúlò náà wà ní ọ̀gbọ̀rọ̀ ọ̀nà ló wọ́n kí odò ó rọ́bàkún tàdọ́rọ̀ án wà hófíà àmà ìlàhó láàyò ṣẹ́gbẹ̀l àwọn àkàwọn náà mi síkìrì ní aláhù aláhù ọ̀rọ̀ alẹ́yìn mẹ́kọ́ ẹ̀kọ́ mi síkìrì ní húwà húwà húwà abúlẹ̀ ìgbọ́nbẹ̀ tó ní mí nì asínú húwà húwà tó mí húwà kò bí ẹrẹ́ tẹ́ ọ̀rẹ́gbọ́ wẹ́rẹ́ wọ́n kí láìláha ìlàlá dáyẹn albara àti wàlúwàlá àǹtọ́nù a yẹ kó rẹ̀ anábìjìlá dáyé wala yẹ ló ṣe mọ́tàtì pa ọ̀rọ̀ lọ́fẹ́ àtàlẹ́ ìyá wa náà lòún mọ́ni dáyé nàfi wà isbat nyana nyere nyɛ kori danyɛ na ka e yɛ bɛtɛ ka yɛ ɔno nyɛ ŋɔ ahɛkɛ amadu lɔ ihu wa ihu wa nyɛ duka danyɛ lɔ kure lɔ kuhu wa nɔnɔ lọ́pẹ́ Adọ́bàdé yìí àǹkà ìyẹn ìyẹn náà láàrin. Ọ̀yọ̀kọ̀ ìdẹ̀ ní ẹgbẹ́ ìlúká ẹnu ìyàwó mìíràn wọ́n àkàkẹ́ láìlá ìlọ́lọ́. Àjọ́ náà húhúhú kẹ́nẹ̀. Ọ̀rọ̀ àdáka, dàbí ìnú, omúgbẹ̀mọ́ àmẹ́, kọ̀rí ọ̀gbọ̀rọ̀. sami'un qarib yani ana'un qarib dog wesen wa ya tadarru'an wa khufiya donc na mọ́sánà wàtàálà innahu la yuhibbul mu'tadin o wọ́n fi na náà ìkáyẹ̀ mu'tadin omo yóò ti ẹ́ láì káyẹ ọmọ mazikari pọ́ọ́dọ̀ wọn ahẹ́ lóyún ẹ̀tẹ́ because ahẹ́ náà kẹ́yà mazikari ẹ̀mọ́ náà nígbà ìṣẹ́ alẹ́hu alẹ́hu ìjẹ́ ẹjọ́ ọ̀dámẹ́dá ọkùnrin tó wẹ̀ tẹ̀lé lọ́mọ ètò kéèní tẹ́ dáka gbogbo ìrírí kìí dẹ́ náà ẹ̀wọ́ ẹ̀kọ́ ẹ̀wọ́ ẹ̀kọ́ ẹ̀wọ́ ẹ̀yìn ní pọ̀wọ́ ọ̀nà jẹ́ ẹ̀yìn rẹ̀ pòórùn ẹ̀mẹ̀kọ́ náà tẹ̀ ní chọ́ọ̀tì lórí ẹ̀rẹ́ gọ́lá ọ̀rọ̀ yẹn tẹ̀dá gáà ọ̀ ẹ̀mí ẹ̀mí ọ̀nà wà ní chọ́ọ̀tì lórí ẹ̀yìn rẹ̀ nùwẹ́ ọ̀rọ̀ yẹn tẹ̀ ọ̀nà bàbá àgọ̀wẹ́lá àtúwọ̀ yóò gbẹ̀lẹ̀ orí pẹ̀jẹ̀ ẹ̀kọ́ táwọn oníbẹ̀ ẹni jẹ́ àkàrẹ̀ ẹ̀nà ibi ọ̀dọ́ àwọn ọ̀kọ̀bọ̀ ọ̀rọ̀ wájú rẹ̀ láìkáwẹ́ àkàwà àwọn ohun náà ẹni náà dọ̀ bẹ̀jẹ́ náà kíní ibi ṣe ìwẹ̀ ní ẹlẹ́dọ̀kìnì àkàrọ̀ náà bẹ̀rẹ̀ húrẹ́lẹ̀ tẹ̀lẹ́dọ̀ ìwẹ̀ ẹ̀hùn láìkẹ́ albahari ohun tó wọ́n yìí aláìkó olóòmórí ilẹ̀ ẹ̀mí sẹ́mà wọn dáwẹ́rẹ́ ọ̀nà máa pé àdọ́wọ̀ rẹ̀ yẹ̀tẹ̀ wọ́n yàtọ̀ kí àánú mú sẹ́ ní olóòmórí di ìwùdá ọmọrí tó ń tó sí àníbi mọ́ta àrífẹ́látọ̀tẹ́lá èyí òmìnir mọ́rí náà láti zirikul absar wọ́n wọ́n yóò zirikul absar èyí gòrí ànányàn

ọmọ yọ ọ̀ka ń tó mọ́ ká máa kẹ́rẹ́ balùfò áádó máa rọ́ à ayá ní ó kún ìsáná ìfi oore káyẹ àákìlò mórí àhùtẹ káyẹ sóòrè ọmọ àbàtùmọ́rún náà alàmàrọ̀ wọ́n náà bẹ̀rẹ̀ ọmọ aganisáná ìka oore ambazo aya Quran because we adona say I kunya do it kani takuwetu kani tewa na rena ono medure kisi ene den enyi akene amedeba eke desire ake ake hawa لذا دعا إليه إنما يريد ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا كم ينيتي كون أنوني أنا شو كذي أني رجس ẹ̀wọ̀n àni ìjọ tó mọ̀ ìwọ̀n ìtọ́ àhírọ́kùn tàṣírọ̀ dọ́ọ̀nà ọ̀nà kàídẹ́ ni ìhàní fatima hassan hussein ọ̀nì ali ẹ̀nà kàílọ̀n <coughs> ọ̀ẹ̀kọ́ ọ̀nà mẹ́rin sọ́nà <coughs> ìní ana ma anya fa na le hono be sala ba anya da anya je no na be ene ya ka da hu se ka e na sa to je an o o le ne mo no ka ende ya anya na funa nka ene le ro wa pe di na ka na no ene jibi hu na en hmm. e da je a re ro na je no <laughs> ama ene jibi hu na la elo abawa ana wole o sunnan so ya se mandaya

malaika jibril ọ̀rẹ́ oh, ní angelic nature and don't much ọ̀rọ̀ alẹ́sọ́làm lórí ọmọ ní èrè ọ̀nà wọ́íṣọ́ ọ̀nàṣọ́ ní mìíràn nàíjíríà nẹ́bí mọ́ta ìjọ́kùn ní rome rí tó wọ́n ga wọ́n zùrù ilẹ̀ jabar tẹ̀yìn ìsàkọ̀rọ̀ makánáhó pàtó pàtàránù wọ́n ilẹ̀ tọ́bọ̀sọ́ ahánàwìké ọ̀ èyí zọ́yà pàtó pàtàránù ìjúmọ̀ orí tètè òyà tó ráyà fàjálà ó dàgbàn àtàbàdọ́ máa fẹ̀ gùrùgùn fàhọ́rọ̀ mọ́sá sọ ẹ̀kọ́ dé ìdọ́dà níbi mọ́sá àwọn orí àti owó ike náà mọ́rí tuntun àtàbà àtàwọn náà rẹ̀mọ́ ní dọ́ọ̀tọ̀ ẹ̀wọ̀n ọ̀yà ni dọ́ọ̀tọ̀ one condition ka àtàbà ọ̀yà ni dọ́ọ̀tọ̀ ẹ̀wọ̀n ẹ̀hẹ́ ẹ̀wọ̀n níbi mọ́sá wẹ̀rẹ̀ àtàbà náà rẹ̀mọ́ ní dọ́ọ̀tọ̀ ẹ̀wọ̀n lẹ́yìn náà wà fẹ́ kàkà ìyà níbi mọ́sá àbáwọ̀ ọ̀nà mọ̀káàtì déwùdá ọ̀nà gbé ọ̀sán àhámà ní jùmọ̀ta tí ọ̀tọ́ náà nígbà kàkà àìwàkà ẹ̀ òun àwọn àbẹ̀ nínú àní báyà tó ẹ̀dá bí ìgbó ayọ̀ ẹni and olùgbòrò lórí ká ẹni rọ̀ ẹni tòṣìwọ́ ọ̀gọ̀dọ̀ àti ìgbòtánàfẹ́gọ́bẹ̀ ẹ̀rọ̀lá ẹ̀rẹ̀ fúnkọ́ ọ̀là dákọ̀wé rúdà fẹ́ ọ. ya tí ló ti sá lọ́fẹ́ ọbẹ̀. Lẹ́lọ́gùn yẹ́ ìdíkà ní nígbàrí wà fẹ́ sọ̀rọ̀ yá ní fẹ́mẹ̀ ẹ̀hẹ́n. Sọ̀rọ̀ náà báwọ̀rọ̀ kàkà ẹwà nàmá lórí kí ya ìjẹ́ ni. Ẹ̀yà rí wọ̀lì, ẹ̀ẹ́tọ́ ọ̀dẹ́ lakwa metawasul ka muri ọ̀rọ̀ ka ọ̀zọ́nyẹ́ ń ṣọ́rọ̀ metawasul láti bá ìtawasul náà sọ́nà wíyẹn yàdù ó ṣáàtò áhàr máa lọ ọ̀sọ́nà wà áhẹ́ ọ̀lẹ̀ sánà ìkáyè wà áhẹ́ ọba kó mori aláàkẹ́ ò mori ààrẹ tawasul ọ̀lọ́yẹ́ kọ́kọ́ ọ̀rọ̀ ìbán àrẹ̀kẹ́ àdúrà náà ìkáyè ọ̀lọ́kúnmọ́kúnmi So, wahe afanye fenyenye anaikaye wa kama binakana imi oyo muri anaikaye wa hiyo muri subhanahu wa ta'ala wa hiyo muri hiyo direct awoke omuri oni di ayo wa fetatun omuri oni di obnaka na nyenye doke oy mani me kal amir wa yatman ki odawede allazi

gbóòrò àrùn wàhálà wà tán lórí àfi ilé fọ́ọ̀mù ọrụ wọn kọ́ ọ̀rọ̀ náà rẹ o afẹ́fẹ́ bọ́bọ̀ ọjà rẹ gbẹ̀gbóòrán pípẹ́ àná safe ẹ Every okay, my boss in the army say I'm no longer safe. <laughs> know o sọ na ịmụọ, ahụ aka aka ọta nwa aka anyị lọ ube na nwe, nke ọla bata ọrụ ịdọ ịwọla. Ntọni nye mmadụ chi ete ndọchọ ọchọ n'ịkọtụ lọnụ, ọha ịkọtụ n'ịkọ, iji ịjọ, iji aka, ee, n'ogo gị mi, n'oge a, take am, anaghị na-akọ, adịghị nwa in the working place.

fìlọ́dì wọ́n láti sọ́mà ẹni tẹ́yẹ̀ni ẹni àpéjúwé yóò mọ́rí yìí ṣe yóò own ìtẹ́yẹ̀ni ẹni sọ́mà bá àríkíní tèèsù ẹ̀fẹ́ ń sọ́mà ìkáyẹ̀ àpéjúwé mọ́rí yìí ọmọ sọ́nà ọmọ sàárà ọ̀rọ̀ kan náà mọ̀sán ọ̀rọ̀ mọ̀ káàkiri àkókò mọ́rí kan náà mọ̀sán bọ́ọ̀ yà fún ọ̀rẹ́ ọdún mórí kan náà ni wọ́ ìkúwó mórí ọ̀rẹ́ yà fún ọ̀pọ̀ àmà ya ẹ̀yìn sẹ́yìn ẹ̀yìn amáìka yẹ ọ̀rọ̀ ní wọ́n fífẹ́ ní mórí fún na wọ̀ tààrà ọ̀nà ló mórí ó ní ìdí anybody wọ́wẹ́rẹ́ mo sì kí na ara bẹ̀ nínú kọ́ra rú wàá إلا ليقربنا إلى الله زلفى يا كثير كاي أما أو كاي يقولوا مولي سبحانه وتعالى lọ́kẹ́ òsílẹ̀ ẹ̀kọ́ wa ní ọ̀yìnyẹ tọ̀hídì kóòlè ọ̀yìnyẹ ìṣíríkù kóòlè àgbódọ̀ lọ́wẹ́ mọ́wáhì because àwọn àrẹ̀kẹ́ iṣẹ́ ìnànà ọ̀nà àjí ha ya ni ọ mere ẹ̀nà nù mere ere uwe ọrụ ọrụ ẹ̀ẹ̀tọ́ ọ̀rẹ̀ ya ni iwe náà àrùn ọ̀nà tẹ̀lẹ̀ fẹ́rẹ́kọ̀tù nàìjíríà ẹ̀ẹ̀tẹ́ kẹ́ náà na ya ni anyị konye anyị na ọnọdụ ha anyị dake ịnị eh, asma ọfikat anyị sọsọ na ịga yi wee yi tere ụka yi owe na omori ọ esi apejụ omori deesi ju sọsọ na ịga yi egwu ahịa wa ke omori ọ àrẹ̀lẹ̀ ní wà lẹ́bí yóò dábẹ̀rẹ̀ olùkọ́rù bí wọ́n abẹ́rẹ̀ yọ́ sí náà káyẹ na kẹ́ ka wọ̀rọ̀ káyẹ sọ́nà ní bàdà omori kẹ́ náà wẹ̀ bẹ̀ wọ́n wá ahịsa, dáì kó mọ́rí wà hẹ́n alóòrè ọ anyị arụwa agwụkọ arụ amalike dọmọtụ dị ere dari yọrọ na kara yọrọ da ka ahụ ya na ike wee nyọ ya lókùnkùn bàbá àrùwọ̀n náà ọ̀ ní ilmùn gọ́ì àní kò ní ànájọ́ ọ̀rọ̀ náà is not a muwahid ànàrà kọ̀lọ̀ muwahid ọgbọ́nú muwahid ereke ọ̀hún aljanna na an amla ok isowo yani sirkul jahiliya isowo ma umaye anyo boran o exist boran amla alkaye e donc ashirku alladhi kana fi ahli aljahiliya mawjud al'ad ok shirku isowo na alkaye e o inwe aru maye e papa anaiki e, o parahu shirku na iti o inu mo umen no no يعني آه exist بورا أوكي لقد كان المشركون السابقون أقوى بكاي أمثال أنا كجراء داود يعني قبل زمان رسول الله صلى الله عليه وسلم لنتو مريبا يعتقدون أن ينظرنا كاي أن الله هو الخالق في أمورنا وتعالى هو الخالق أنا تنان والرازق لا يكون مزيدا walakinnahum ama enini yad'una awliya e na ka almumathilina fil asnam ana ke materan na onyo no kum yana beje wa fittatun qawbina kana tuqarribuhum ila ẹni mọ́nú ṣọ́bì náà aka na bẹ́ẹ̀ tètè náà aka ẹni ọ̀rọ̀ omori dọ́kì báńkà fọ́rọ̀hùn lómúrí kaka káàhù yẹ́rì tẹ̀mánì mẹ́ wọ́kọ́ọ̀lá láhùn dọ́kà àwàkáyè wọ̀lẹ̀bí na tẹ́họ́nú míndò níhì áwùlìyá máa nà na ilẹ̀ alẹ́ ọkọ̀rẹ́bùnà ìlàlọ́ ìzúlfà

ọwọ́ àmọ̀kàrẹ́ iná kanẹ́ẹ̀ni kìí sánà ìka ìgbón fi hì yà ọ̀tàlì fún ẹ̀ẹ́mẹ́ yóò ìjìnyẹ iná lẹ́kọ́ wẹ́ẹ́rẹ́ ọ̀nà àhẹ́kọ́rí àrẹ̀yìn ọ̀nà àhẹ́kẹta àrẹ̀yìn ọ̀nà àhẹ́kọ́tí àrẹ̀yìn ọ̀nà àhẹ́kọ́ì àrẹ̀yìn ọ̀nà àhẹ́kùrọ̀m àrẹ̀yìn ọ̀nà àhẹ́kẹ́ ọwẹ́ yàrí in tana kai ene ga hinan in tana kai a haika yana kai a da yin yori na gogo a da yin yori na face na da yin yori na ce ban a ah, wani yori ne da ina dori ya da kai hori aure da ko ne jima a da ire hori aure da ko to na hoge hmm. ehe samu eh ori enyi wa re fa to <laughs> were de ano erenyi ti back in ori elenu

laka ka yasi ya nono leme noso non ye ke ya so da e kai noso non ye chori da ko sono e kai noso non ye chori da ko ne kai do ko kai mo do mori lori e do nwa ori omi ma maka do ko a ori ni wa ko ko hu no da amro ibn luhay al-huzara'i na

ana ndoke abu kaze mani yi ittifaq ino muri ino muri ne aya kana ya muri inna allaha yahkum bainahum fi ma hum fi mukhtalifun yahtalifun tuna kai ene ni oje munye na dok inna allaha la yahdi man huwa kadhibun kafar umuru na wata ara o ma buru waje nabe man huwa kadhibun ona ko ni chawe gọ́lé tí ọ̀rẹ̀ ya àkàkà ní òmúrí ọ̀sán náà káyẹ̀ àwọ̀rọ̀kọ̀lọ̀ ẹ̀kẹ́dọ̀ ọ̀tọ̀ kàgbúrò mọ́rí báyìí káyẹ̀ tí àrùn rí ẹ̀rẹ̀ rẹ̀ yẹni ohun fún mọ́rí káyẹ̀ ní múṣìlìkí ẹ̀fàfà e kẹ ẹ̀dọ̀rẹ̀dẹ̀ dọ́kọ̀ ọlọ́run tààlà òmúrí náà kí ọ̀nà bàbá ni tẹ̀mí ń kọ̀rí قال الله تعالى ما نبغى كاي واذا سالك عبادي اني فاني قريب اجاري اوتم كاوا كاي ما قروا اقوتارو كثير من المسلمين اليوم اقويري ọrù ọrù inúkú mọ̀rí ìnàdín yàdù òun al'auliya ya ní wòlí almumasili na fi kòbó anáàkí ẹ màtẹ̀rẹ̀ ní ẹ sí máa àtẹ̀rẹ̀ ìníkúdà dọ̀lá níkúdà dáa fún mùmùná

ọ̀nà lọ́kọ̀ wọ́n kòbó tó máa fẹ́rẹ̀ àwòlìyà àmúwà àwúkà ìkúta abẹ́rẹ́ tí ń gbé ní àpéjúwà wòlí anáàkì èyíso fẹ̀nàlọ́rin musulmi iné kó mórí ẹni aidan yàní òkú mújìlìkẹ́ nìmẹ̀rẹ̀ iran tí mújìlìkẹ́ náà fẹ́mẹ̀ ọ̀nà kó mórí ẹ̀rọ àìsẹ̀mẹ̀ gbọ́ran ilman dẹ́ni ọ̀yẹ̀ káyẹ̀ bẹ̀ annal britain to belcom àṣẹ́dùn minasọ́nà yàní kìtìtì náà káyẹ̀ ọ̀

ono yina kai ono islam true closeness to the quran not true closeness to the muslim yani islam non do awoko no quran ya e awoko no goro ko mori awoko no andi islam true closeness to the muslim daga awoko no goro ko mori yan ono ya nyamu islam goro because ko mori ọrụ ọrụ ya ẹni kafir minum yabudun al-asnam ọrụ ọrụ ene ẹ̀yà ìkórí ọrụ ọrụ ene ya bùdó na ọrụ ọrụ ene ya na ọrụ ọrụ daa ẹ̀tọ́ na ayíntẹ́sẹ́ yẹ ọrụ ìkàyẹ̀ ọrụ ọrụ ọrụ mẹ́ ẹ̀dọ́gbọ́rẹ̀ n'ụlọ eke ha ji ọrụ ọrụ ẹ̀yàndìlé sí ọlọ́kọ̀ mórí àti ndị dájì lórí ń jàpá mọ̀wọ́ wọn ha hajj ya anárẹ́ nàdọ́ àdúrà ẹ̀dí ṣe wọ̀nyá

ẹ̀ṣọ́wọ́ ìgbàanú kásìtọ́nì ọlọ́nì náà lọ́kì iná mọ̀sílẹ̀kì iná sàbìkì ọkàn wèrè ẹ̀yẹ náà ìkí ẹ̀yà mìsọ́lọ̀ inú mọ̀ náà ìkọ̀ ìdílé àpẹẹrẹ dọ́n tó mọ̀lú ààrẹ káànù yàdù òun àwọ̀hà wádá ìndẹ̀ṣẹ̀dáì ọkà yìí ìjẹ́ ìnà kàdà wọ́n yóò dáìka yìí bẹ́ẹ̀ mi sọ́wọ́ ìlú mórí wọ́pù rọ̀hán inú mọ́ náà ìkàyẹ̀ ẹ̀ sí iná wọ́rọ̀ ọ̀nà mi ló mórí àga kọ́lọ̀ lọ́wọ́ tààlà ló mórí àga inú rẹ̀ ẹ̀ nìke fẹ̀yìzà rọ́kíbù fèlfólùkì dáhùn lọ́ha mọ̀lẹ́fẹ́ iná làwùdín ìjẹ́ ńlẹ̀ tó rẹ̀ pa dẹ́yìn ní okú hàn dání wíw aláìka dé okú ẹ̀ mọ́nà ní sẹ́pà de ayo muri mukhalisina lahu din de na konoyo falamma najahum ila albarr ijo muri ora hawa ba nguni tegu eh e, idha hum yusirukun da kuma wa da fara mi so muri subhanahu wa ta'ala an abena ke eh a he ke sosa ije ile ngata dure ko da ayo muri yàwọn ọdún mọ́ta bá ní àbẹ́ ìdọ́lá yóò mú rí tọrọ náà kí ọkà fi jesus wọn wọlé ayọ̀nà lẹ́lẹ́ ìyọ ọkà jesus wọn láti wọn nìyẹn nàndà àmọ́ ìjà ẹ̀lẹ̀ hẹ́n júwèé kí mọ́tò ọ̀nà fẹ́ jẹ lọ́ọ̀lá fẹ́ dọ́kítọ̀ wà fún ọkà yàn ìlànà ẹ̀rà ìjọ náà tẹ̀wá ẹ̀ ká ìjọ náà lẹ̀ ní àfẹ́fẹ́ ọdún náà háwọn òun orí ìwé dọ́kà òun mẹ́kọ̀ wà nyá bẹ̀ẹ̀ sí ìjú orí ìdọ́nà lẹ́ẹ̀lẹ̀

ẹwọ́n ọ̀nà ààyí tẹ́ríkù pẹ́mpẹ́m anáìkáyẹ̀ onye nwúmẹ̀ dáàtí ọdún ìrọ̀lá kílọ̀ kú ní tuntun ọjọ́ ẹwọ́n àzò fírọ́lẹ̀ anọ́rọ̀kọ́ yóò mú ní lówà yóò mọ́ sọ́nà wọ̀ta ara dáàtìjọ́ náà káàkọ́ káyẹ̀ ẹwọ́n ọ̀nà àmàlì jùmútùmútù agẹ́dẹ́ sí sísú ẹwọ́n ilẹ̀ ọ̀ta nẹ̀lẹ̀ ọ̀rẹ́dọ̀ lẹ́yìn wọ́n ọ̀rún mútùmútù bẹ́ẹ̀ ana ga mutu na na ko be te be go yan to ni mushiriki yani onu ko mori ele una na onu diri wonu mo armayan be ko dure ko yi tu na olo yi ne nkata ana we ko mori e ke no no ona aye ni àwọn wẹ̀rí mùsùlùmí tí bàbá na ìjẹ́ lẹ́yìn lẹ́m kata dá ọlá mọ́kànlẹ̀tẹ́ ìnà làwòdí ìjẹ́ yà áyìn lẹ́m kata ládò ṣètọ́n láìkì ṣètọ́n yà rẹ̀ ṣètọ́n náà ọkọlùkì àìkẹ́ ọmọ àyẹ́wà ọkọlùkò kó múrí ọ̀nà ìka ìdẹ̀ àtàjá yàní di àdìsíra lálásẹ́ wọn tún di ọ̀nà ìka yìí ó tù ọ́ ọ̀dọ́ náà mọ̀ kàtẹ́ ọ̀dọ̀káyì ààyè wọ́n náà ìkáyì wọ́n ni wá àháwà ọ̀rọ̀ lúrèké òkú múlò náà ilẹ̀ ń kátà bóran ìyẹ́ ẹ̀yẹ dẹ́nà àhíhùnrí dẹ́nà àkẹyọ bọ̀ bóran dáàké bọ́ọ̀kúrá fún ọkàyì ọ̀ríkọ̀ ní mọ̀ اتقي الله ينغور مو ينا كو نو امه احذته العزه بالاسم ده كايزنا هيفن كو زو كو ní àìgírísì ní àlùmọ́nà bọ́rẹ̀ ìrọ̀lọ́gbọ̀ mọ́ríkà ní àdíjà ní anyị rẹ̀ mọ́wà rẹ̀ àáká nípa ní al'umman aláìka ẹkọ́kọ́ àìkórí bẹ̀yẹn jí èrò káyẹ náà hapùn ndị hapùn náà ikúta náà àìkẹ́ because the same thing e the same thing e, the same thing ọnọ. E anyị

wani ne alamu shiya yani fil iran wani ne ishe that is a mera especially if you picture in iran there are a lot of things now happen and very easy kawai wadda kan iran na yin wama ne click in it where kuke ya hekin a hekin ne yi wani kuke duk ne

That's every money we on it. mobile idol. Hmm. And then it's not there. And That you come with an idea, but I'm an amen. <laughs> Yeah, the young one over there, and I hit a look at them there, like ya ah, mother. Yeah, yeah, I on the jet, and I here. but uh, I'm here. na ho no ana mala me ko e fono do vai zin kene ne ba ma bjira ko ma ka ora ko ma hone wana amma ni so me me me lo ke da so kene ni ga wa wa ala we ni ibili ma ni re ide na ha ni te a ko no we e se le we ma wa na wa na wa na na ha ba we we de ka no we di aka o ka ga-aga ele nya acha na ọrịa n'aka nwere ike ya kwori abụọ ihe ike ya zuru e ya ike onye ya ya bụ ikwori anyị zo bebe ji enwe mmadụ gaida to nso ọgọ iwa jere ezumuri ozi ya anyị kwezon ofunamu na fi na na bụ Muri ono wa wazo kata ya na. Adi four conditions ana amekolowari muwahida. Na. Odane ana na iko onyi kunye na. Ola wala kwa kata ile man. Na o ki four conditions ana ke o meke ola muwahid. Ana ko onyi kunye ola na kola ile maneje. Iko ola onyi kunye ono waje hai ni kunye ne ise Ya kilu benya kuma kema kaza onke ise nonon. Yani ono ise mwese ke muwahid.

president sọ̀rọ̀ ọ́n kọ́ jìhá ìnàlá kó sọ́lá gbẹ́rẹ̀ máa ẹ̀wọ̀ ẹ̀ ọlọ́run tààrà náà mọ̀ alẹ́kùnsẹ́lẹ̀ ọ̀dọ́rọ̀ kàkà the word rugby ló wẹ̀ ló nìka ananyẹ ananyẹ ananyẹ anadọ̀bọ̀ mi nà ẹ̀ṣẹ̀ ok ok the word rugby which is omoriam ọdún kananyẹ ọrọ̀ gúnà why is a language independent so mean local wake rabbuna nao hizi tadali ya au ananye au maalikuna sasa yenye ana ikomo maana me the qadika in intentional in to him by that of Omar Gona wa taala ayo maka, so lonya ngulo Allah taala alam alaykum salam ana taala ehubula Allah wana sababa shetu kwa Naam. Okay, we will not know is a head of where I got head of twelve, Anglican, Anglican. Well, go why is Láti kẹfà lọ́wọ́ ní yóò dé ìmọ̀ ìrẹ̀jẹ́. Àmọ́ ọ̀rá ìṣẹ́ ara nẹ́wà ayẹyẹ ó dẹ̀bẹ̀ mẹ́tò tó ọ̀nà. Ẹ̀wọ́n náà wẹ́kẹ̀ àwọn náà tó wà wọn àkútẹ̀ tó àrẹ̀kẹ̀ tó, eré ẹ̀kẹ́ yàwó so ọlọ́wọ́ àmọ́ wọ́dọ̀ kò náà yẹn náà náà dọ́ọ̀dá dọ́ọ̀nà hìta dọ́ọ̀dá bẹ̀rẹ̀ ní káyọ̀ yẹn náà kó wọ́dọ̀ ká ẹwà ẹwà ayé na náà wọ́n kó hmm. sẹ́kọ̀ and give out more of the good or whatever. Wallahu ta'ala alam. Naam. Wa alaykum salam. clarifying in the most in many, many hadith ana zete de kontun sa salam da ka ki ọlọ dẹrẹ ọmọ náà ẹ̀rọ náà kí ẹ̀nẹ́ present kí ọ possible kí ẹ̀nẹ́ present than ẹ̀nẹ́ present than you need ẹ̀nẹ́ present. No. this statement ọ̀nà tó mi. okay wẹ́rẹ́ ń tó wọ́n sọ ọ́ lọ́wọ́ ẹ̀fẹ́ lẹ́nu. من حديث ولكن نظر أمرا نظر الله أمرا سمع مقالة ثم أعواء ثم دعا كما سمعها ومولو من هايين ọjọ́ ìsinmi náà ìgbàyẹ̀ ọ̀rẹ́ ọ̀nàmíkà dọ́dọ̀ ẹ̀wọ̀n ìyàmìlọ́kùn kọ̀rọ̀ súnmọ̀ àdáhà kama àtọ̀mí àhá ọmọ náà lẹ́kàá ayọ́ látùmọ̀ kọ́mẹ̀wọ̀n dọ́kì farúbẹ̀ mọ́blák hapkọ̀

ààyìnlẹ̀ ah, ẹ̀yìn náà wẹ́rẹ̀ abdullahi bàtún ọmọ ọ̀rọ̀dọ̀ mawan ààyìnlẹ̀ mẹ́ dọ́kùnrin rẹ̀ yàndé ìsèké sọ́mí ìzájẹ́ anáfẹ́rọ̀lọ́ wọ̀lfàtò anúmọ̀nìyàn sọ́mí dábọ̀ ọ̀la kàrẹ̀ dáka abdullahi ibn abbas pé ọ̀nà wákàrẹ̀ náà kí ọ̀sọ̀ wà mẹ́ dọ́kà ọ̀rọ̀ àná yàní kùmùtùmù sọ̀rọ̀ rẹ̀ sọ́lá ọ̀rọ̀ àbúrẹ̀sẹ̀

Eh, mazhabu zahiriya ana ke ma re ke ne da ke emere emere hawo abemeto amada ni amana una kai ana ke a konda wa doka waya kisi ile no waya e kiso mini for example <coughs> were omoriki ononyoye wa ya alamu ma fil arham

de euro kisomini ni na ka arora or na ka ai dai ki ono ni the full understanding of leana ke wow dai kono ko ko ka ka why ke no one why ki somi ni to mo ni na no ke or na ore ando na ka e ara or le o se ona e mo le o mo le tan no la ure o ni en Aya like they already don't get

àmọ́ ọ̀kan náà tàbí ẹ̀mí ẹnu lẹ́rẹ́ àpàrà ọ̀dá ọkọ̀ àmì tẹ́rì lókúrẹ́ káàṣà ẹ̀yà dáàkúrẹ́ ilé ìrìnyìn rẹ̀ náà àtẹ́bẹ̀ẹ̀lẹ̀ lẹ́mọ̀ mọ̀hálùmọ̀ anẹ́tàbẹ̀ẹ̀ náà ìkà ẹ̀rẹ̀ ọ sí àdìsẹ̀ ní rẹ̀ ìyẹni ọlọ́tàn nínú ní náà ìjáwà náà sí ọ́nà ayé ó lẹ́mọ̀ olùmọ̀ta àhìrín ẹlẹ́kùn mi more explanation about the hadith ọ̀nà anẹ́tàbẹ̀ẹ̀ náà kẹ́ ẹ̀lẹ́rẹ̀ ike o ka amma diole tene ti je mu binye asabe ni no no le jena mla onya no e na kunyo bo ten ti je nye ma wa qara fil qalb isana ku de beta tinai yani ono mende oto mo eh yani sabia ne yake ene dira ko fi iman ta'allamna al iman qabla an nata'allama al qur'an wa sunnah yani da ko fi iman ده سواء قصر القرآن والسنة إذا هو قصر القرآن والسنة فيزداد إيمان ده مجاي إيمان يعني increment but problem أيوة أنا قصر القرآن ọ̀nìrẹ̀ yẹ́ bí ẹ̀yìn ìmáàni ìwé ẹ̀yìn ìmáàni kọ̀rán àwọn akọ́sù kọ̀rán ọdọ́ta nílẹ̀ ní wọ́n fẹ́ hùn nù ẹmọ wọ́n yìí ìmáàni jọ

ọ̀nà òkèlè ẹnu náà ọ̀nà ọba anyị ọ̀dọ̀tàn na ya nke ọ̀nà ọba náà ẹnu àmà ẹni na nukwu na ya dọ̀nyẹ ń mìtìrì hì dọ̀nyẹ ń kaka dọ̀nyẹ ń ga ana ka dị mmemme ebe ka akịrị ẹnu na mante nyi so àwọn ọmọ ẹ̀wọ́ bá ọ̀tà àlà àlà Naam, Mọ́ra, last question now in there. Wa alaikum salam. Naam. It

wọ́n tó bọ́ sọ́ọ́lọ́ ọ̀lẹ́gbẹ́lá ọkàmọ́ tẹ̀ ẹwà ló jẹ ilẹ̀ mọ́ ẹ̀dùn náà kúbálà ebi pọ́jọ̀ ní ọ̀nà ọ̀nà ìkọ̀wọ̀ kúbálà wà ọ̀nà mùsàdì sí àwùjọ ẹ̀mẹ̀ náà wà áwùjọ ìlú yìí alẹ́wọ̀lá náà ti àwùjẹ ilẹ̀ ní ọ̀ẹ̀kọ̀ ọ̀dọ́ àwọn ọ̀nyọ́ ọkọ̀ ẹ̀kọ́ náà wọlé ọ̀mẹ́ lọ́rọ̀ àti ẹ̀rẹ̀ tẹ́nu ahọ̀ yara mu ya ka anya ne ya fi kuma na na

àmọ́ ọ̀rọ̀ ó kò mórí dáìka ọ̀kó mórí ọ̀rẹ̀ ọ̀nà ọ̀rẹ́ ẹ̀kọ́ sàdínà lọ àdínà náà wéyé ọ̀ẹ̀kọ́ èyí jẹ́ láàzọ̀wọ́ká ọkà ànyádà wọn fẹ́ ọkọ̀ ń rìn pẹ̀ àdádọ́ mòrìgẹ́ náà tààlọ́ ìké àánúra lè dada si yọ náà dọ́fẹ́ gáwọ̀ àrùwẹ́ ni ẹni ìgbẹ̀hí náà tó ọjọ́ ọ̀rọ̀ náà kìí eji jẹ ọlọ́yàn mú ìgbẹ̀ so ọlọ́yìn ni máa sàbọ̀ náà ní ẹni ògigọ́nà òun ìkàwà ni mọ́tí yọ mẹ́ ìní ó kún kọ́kọ́ sàn ní jordan wọ́n mẹ́rẹ́ Na ẹ tá ọdọ̀ wákẹ́ ọ̀fígáwọ̀ dáàfígáwọ̀ àwọn dájọ́ ọ̀rọ̀ náà kẹ kò rí de wani mara bana da kanu teke yani wa kunyan album ke o higa o ide yani le ran o ni o femi na kare na ni fato dul jalal wal ikram yani volume 5 so it depends on ono fe ni mara bana so wa tu mara bana wa yani so kunyi o itu ba keneka wa fereka ko riduwa mo higi daga wasu mata bai ba ba ya ne lóòtú ba ọwọ́lẹ̀ mọ́nà dún ìfẹ̀lẹ́n dáàbẹ̀ wá fi gáà fred tó àwọn ọmọ ẹ̀wọ́n lọ́wọ́ tó hálà hálà akọ́ni pẹ́sẹ̀ nọ́ta ọ̀nàmọ́ ọ̀rí túbẹ̀ ni ọ̀rẹ́ túbà sẹ́nà ìtúbà ọ̀rẹ́ mẹ́ẹ̀mẹ́ ọ̀rẹ́wọ̀ annádàmọ̀lá mafata wọ̀n níyà an láyàwó da ilazam sí ma bá kí a fi umarin wọ́n yà turufa mafiya

anya rọwa n'aka aka n'anyị e pọsibiliti ka anyị mụrụ gị emuke nwere aka gwa enyi na pọt klek anyị ụzọ e ọrịa na mmụọ igbo but no ya tụrụ nke nwere ọga aka wa asụpanyọ asụna na

yani duni to dan ọdún sẹ́là duni to dan dáadáa ní ọlẹ́mọ́ pé gáwọ́ dáa ní oníbí ẹnukọ́rọ̀ àti gáwọ́ ọwọ́ ebìrì ká ààyàn ìdìgì àdánà òdé àti gáwọ́ the election of you continue wọ́n yẹ túgbà mẹ́ẹ̀mẹ́ ẹ̀wọ̀n ẹ̀nà mẹ́wàá náà sáà any confession to àrùwá there eh, me Awana can have to confess to father. I want to confess to him, knowledge of them, don't allow him to Aku Milini now. I don't I in Islam. Yani, in how, why you and wait to back. Suru e modern. say important to every sick far on one that is our everyone important say now do a mistake far on one important so one man am na talk magana ya kare ya kunye that is may give out too much have and make myself make kamanyo unan au kala ile era arwa ile kanimga keleni anya mbo dipine uzije anyangboige uzije mbo mboige àbá ní ti bá bẹ́tù rẹ̀ hó ni rẹ̀ tó ìgbọ́ ẹ̀mí ká ẹ̀mí àwọn ká àrùwá ẹ̀ anọ́mọ̀ nìka yẹn àmọ́ ìsán àgúnmọ̀ àwọn fipọ́ jọ náà ọ̀tẹ̀ mí àwọn káwọ́ kìí tẹ́yẹ ìgbọ́n náà mẹ́rin mà àbúrò tún lè rí àwọ̀tá because àrùwá ẹ̀ ní sẹ́mẹ́dúrè ká yìí eré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká sábìlì àbúrò àti mẹ́kà náà wọ́n rẹ̀

ọ òyìnbó náà akúnná ọdọ akúnná ètò ìfúráka òun yóò jẹ ilé ilé ọ̀nà ìdíra àmì kọ́ ọ̀yẹ wọ́n lọ tààlà ọ̀là. náà mo sọ ọlọ because of uh, eh, aleykum salam. náà mo yá kí. mara mi yẹ ilé ilé máa wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀

mune kɔrɔ tuntun wɔ ka nyɛ ɔ eh, a ka bɛrɛ a to ɔn to mɛri yi kɔmi mɛ ɔn to mɛri da ye bi bi fɔ ɛɛ a de ma o mi sɔn ọjọ́ ìdá yà anábì muhammad anábì adam ó mẹ́tọ́ ọ̀ká yẹn bá hàwá láti anáwọ̀ ní àyè láti ọmọ orí ọ̀ká yẹ ọ̀ká yìí ọ̀sẹ̀dá àti àmì i was confused láti ọ̀sẹ̀ láti ọ̀sẹ̀ nìkan sẹ́yìn sẹ̀dá àti àmì sọ̀rọ̀ sẹ́yìn sẹ̀dá àti àmì láfa ọmọọ̀sọ̀rọ̀ ti yọ ọ̀hún tó dùn yìí mẹ́lẹ̀kì àbọ̀n tó tó mọ̀ yìí mẹ́lẹ̀ láyọ̀ tó ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún Mayor Mom, I was confused. It's enough for itself in the cabinet. No. Ó yọ lọ fífúta ní ọ̀nà ìké ìṣeré ẹ́ ilé ọgbọ́rọ̀ ọ̀nà ìka ẹ̀sẹ̀ jẹ́ àrùwá ẹ̀ ní. Kẹ́sán náà ní ọ̀rẹ́ màá kan nù. Yẹ̀ni bọ́ọ̀lù ẹ̀mẹ́ ẹ̀rẹ́ náà ìké òmórí ọ̀kà àti ẹ̀rẹ́ náà ìké ohun tó ń mórí ọ̀kà àbẹ́ ẹ̀rẹ́ náà ìké àtàbí ẹ̀ ní ẹ̀ẹ̀kà. Ọ̀rẹ́ mẹ́ ẹ̀mọ́nà ẹ̀hẹ́ ń rẹ̀ ń wà wà ẹ̀lẹ́mìíràn ìgbé àwọn. ebe abụọ ma nire imi wee ke ahụ gọta ede agwụọ nkụ mori atọ ya but omori omori ọhụrụ ntọ anụ wa aka ni duka ni qur'an ana jizo mori man ka kai on ko mori aguba o mi pe ona wa aka ni qur'an do ke odo wa wa to le jana do e, wenye wenye ukarabi títọ́ lẹ́yìn yẹn wọ́n ká ní àdídọ́ tó mọ́ sọ̀rọ̀ àlẹ́ sọ́lá ẹni tó tó mọ́ ìmọ̀ ní àpá a máa ní ọmọ kọ̀ọ̀nù mọ́ta yìí wọ́n máa ẹni sọ́tò zaria wọ́n máa họ̀lẹ́ tó dín náà wọ́n ẹ̀ka ilẹ̀ ilẹ̀ àbùdún ìyẹ́ tún náà là àtàrìjẹ náà ilẹ̀ ilẹ̀ àbùdún àákàyè ẹ̀nẹ̀rọ àhẹ̀kẹ́m anyi àrùwọ̀n illa makanul mat'am illa liyakul mena hana ka amita haka liyakul ko man arisa umur ki sonu wa gwan to ndo man ko ple on ko mo sala alayhi salam ijara ke anyi class na e ho mani kude aka ki class e da anyo da ka e monitor we monitor no Di the other seven anyi monitor go to the class ere anyi class ere anyi monitor class anan yo no mi kai anyo na pe jeda monitor de monitor monitor na ka kai e ma ahwa man ko la kan wa ke eh se me da ton to a ki rusul o mi ni messenger altana ni messenger is to come and pass information to the people ono me na me to ani be adam aizabana ini o le ko mo ri ko ni ani wa e ga ni so there is no need for messenger amma jalabi ni ma ba jalabi ma jinye dole ke an ko kwa fana to ba he ono ba nabi ale alayhi salatu wa salam anya nabi ya ka nabi o ya to e ar-rusul o ya to yanto ani prophet dani messenger ni amma nabi ade ka bani ba nabi ha ki prophet o mi ni ona ke ani bi o we na ka ye a ma heke do muri

because of one of the last meeting you know money for others ọmọ mẹlúre wọn fún mi lọnà wọta ní sọ ìbuhari ọyẹ ọrùn wẹ ọọdẹ wọn ní láti christ of the moon gbàdàká ọmọ náà nìmọ hapun àbúríkà ojú tó mú yóò sí tó mú sọlọ ọrẹ sálá lọkà ìnà kọmọrọ wẹ àti mi

ọnụrụ wee asị ya rere ụmụ n'ụmụ ka lata zido le wala alil wọn zido le lahi alere asụsụ beketa ọyị asụsụ masị beketa ya amasị beketa ụmụ ya na-akị na nne ọyọkọ ọnụ ire ya ama ọ n'anya ya ka ya na-ere wuru echi ọ ọ na-akọ ya ọ ọmọ ẹ̀yàn ọmọ amẹ̀mẹ̀háwá lóòsìkan ọ̀fẹ́wọ́ kányàn tọ́lẹ̀ àyà níbi adam amẹ̀mẹ̀háwá lóòsìkan ọ̀fẹ́wọ́ kányàn dákàáyè àfẹ́wọ́ kányàn àáka omi sẹ̀dẹ̀kẹ́ sẹ̀dẹ̀kẹ́ wọn láìka sẹ̀lẹ́tì ohun tó mọ̀rí yẹn ọ ọmọ mẹ́bẹ́ dọ́kàní dákọ̀nà muhammad

ọ̀nà ka ìsọ́tọ̀ lè tọrọ rẹ̀ ọmọdé alhamdulillah alẹ́bí asọ̀rọ̀ bí Abdihi, min almasjid alharam ila almasjid alaqsa alladhi barakna hawla ọmọdé abọ̀ ẹ̀kọ́ gbọ́ mú yẹn náà káyẹ̀ ọmọ ṣọ́rí hàn húrẹ̀ yìí ọmọdé ọ̀gá kí wọn náà ṣojú yẹn ọmọdé ọ̀gá kan náà sẹ́wọ̀n náà ọ̀gbọ́n tó rẹ̀ bọ́tá wọn ọ̀nùrẹ̀ ya yìí ọ̀nàtọ́nàwà bọ̀ wá ní tọ́ ẹ ọ̀nà ni àbísẹ̀lẹ̀n ilẹ̀ ndị ya ka na ikaghị ahụ dị gaghị dapụrụ ọnwụ kaghị n'etu ọgịdịrị abọrọ ọnụ mana ka fụrụ ọnwụ aka kaghị wet kọchọọ hadizana ka kaghị otu mori ọtụ mọm sadaki ọtọrị anị bịa da mọm sadaki rịrọ sadaki vati ahụ na ọkụ ire ere ere ere ekwe anyị nwere onye nwụfụ wee Ehu náà máa kò lẹ́rẹ̀ inú yẹ mẹ́lẹ́ ọ̀nà tẹ̀lẹ́ tí ń pé pàdé mi fún adọ́ àmà irú ẹ̀ náà ìkàwọ́ ẹ̀ náà tẹ̀lẹ̀ àmáyàn náà lẹ́rẹ̀ tí ẹ rí lọ́yà rẹ̀ náà ìkàyẹ̀ ọ̀n tó mórí ọ̀kà láìkọ́ ọ̀nà mẹ́lẹ́ máa káàkiri wà ẹ̀rùn ká ọ̀n tó ara yẹnu ní sínú mú ìwà mẹ́kọ́ ní ẹ̀dí muhammad àkọ́ntò ara àtẹ̀rẹ̀ ló mú ìtẹ̀rẹ̀ ẹ̀yọ́ nọ ara àtẹ̀rẹ̀ ká yọ abẹ́ ló mú níbi adam àmà níbi adam ọ̀nà wà dáa ọ̀nà mórí èdè tó náà ní pàpà ẹ̀ mórí tó náà pàpà gẹ́gẹ́ àìkú wa mórí ọ̀kú wa dọ́pẹ̀ pọ̀ ọ̀nà ká tí a máa yẹ́ na lọ àkàn wà fún ọ̀rán wé tí rẹ̀ sọ́lá a máa yẹ́ ẹni wá rẹ̀ ẹni rẹ̀ náà ìkọ̀lẹ́ kan tó níbi adam mẹ́mẹ́bẹ́ láìkẹ́ láìláìláì muhammad mi a máa lẹ́yìn àmà ẹ̀lẹ́yìn dẹ́rẹ̀ kámẹ́rà tó níbi adam láti malẹ́kà jibril ọ̀nà ìsàlá àrùn lọ́rí bá àdọ́gà ṣádọ́ náà muhammadu rasulullah àbẹ́sẹ̀ àmà níyàn yá a níwí àná rọ̀rọ̀

àmọ́ ọ̀tọ́ náà tu ẹ̀hún ní káyẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ kákàyẹ̀ àgọ̀wà náà mẹ́rin tó mórí sá àwọ̀gọ̀ ọ̀là mi sá ọ̀ bẹ́ẹ̀ ní bẹ́nẹ́fìtì ọ lọ́tọ́ mórí rẹ̀ iye ẹ̀ lẹ́nu tó mórí rẹ̀ rẹ̀ ti tírí yẹ sọ́mẹ̀n lọ́tẹ̀ ẹ̀ tẹ̀lé lẹ́yìn rẹ̀ ọmọdé náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ká ọ̀nù moto kẹ́ mọ́tò yà koran ọwọ́ ẹ̀ èyí yàrá yìí n'ime mú ha abanụ yín máa kárẹ̀ ẹ̀ ya ọ̀nà àtà eh, because moto yà mẹ́wàá ni mọ́tò wáyọ̀n mẹ́tà wáyọ̀n ọwọ́ wáyọ̀n na yà dé ya èyí yà ahùn ẹ̀ yóò mú yà kọ́ra àbẹ́sẹ̀lẹ̀ ndọ̀ so everywhere now there is no need for it. ṣe àwọn ọgbọ̀n tó ń tó mọ̀ na nwere mọ̀ ń lò náà wọlé ọ̀ èyí jẹ́ náà ájá náà ẹkú ẹ̀tẹ́lẹ̀ èrò. so ya hekon sanu onko mori awa mere to da hekon mori ono me do ya ka ya mi sanu onko mori kai ona nje mo yo mori una he ono ra hora na ono ma na ile ya le me da do la a hekon wa me me me ka me ago kono gore onwe sire e una ona la ona lo ka mi ka ma kono me nyone

ọnụ ahama ọima heke ọihe komori subhana wa so enyi izo mori ọnụ akaka denyi akaka ehe ọnụ ma atụ mori ama na nwunye enu bebe ya nire ya na ko cheka efe ara aka mọdọ wọn jẹ ẹhun náà àbá wàá yàrá wọdọ ya nìkan káàkiri ẹran ìlú ẹrẹ ìṣọrun

akomori ojo ulola ọmọ kí náà lọ́wọ́ ọmọ láìkàtí yóò kọ̀ lóòrùn alànàbí yá alẹ́rí náà mánú sọ́lọ̀ alẹ́rí wọ́sálì mọ̀tàmímà màláìkà omori ọ̀nì màláìkà ya masalasi yóò tó mori àkókẹ́ onómori ti gùn náà máa yóò nùkún rẹ̀ ọ̀nà rẹ̀ masalasi ọ̀nà àrùn àmá àgọ́wá náà tọ́ ẹ̀ ẹ̀rẹ́ ẹ̀yìn láìrí àwọn ọ̀nà bá yóò náà naam ọ̀sán ọ̀nà ẹ̀yìn náà jẹ́ rẹ̀ ká ọ̀nà ní bá ní una ní ìdìran rẹ̀ imam al-mursalin ọ̀nà ọ̀dá ọjọ́ tó ẹ̀nà ọ̀nà mẹ́kú yọ malkiyama ààbò ní katambo mọ́yìn dẹ́tẹ́rẹ́ àkásẹ́ wọn ìmọ̀ ha kọ́ lè fọwọ́ka ọ̀kàlẹ́ ọ̀rọ̀ akún mọ̀ èdè kótó lè èdè jọ níbi adam náà káwọ́ wá ẹ̀ka ọ̀ ẹ̀yẹ títẹ́ dẹ́ni jọ níbi ibrahim náà ká ẹ̀rọ àmọ́ rẹ̀ ẹ̀rọ jọ níbi èdè ìpó rẹ̀ ní tó tó mọ́rí ẹ̀kọ́ tó mọ́ sọ́ọ́lọ́ àgbá ọ̀rọ̀ tí ìkẹtẹ́ mọ́rí nìjí orí ìkúdó mọ́rí ká kùrìgbèrè ahẹ́rẹ́ àfùfẹ́ sóhèrùsẹ̀ adani ka tamba ya ka mu kala do mori ka mara awra mu on nya ke oh, no wonya oh, Anyị ah, ka mani jo ti o don wota dore ka anyway ako to to do anyị an te na se mana ke leti ani bena wale mawe inan safa inan so ama ọ̀rọ̀ ìsọ́nà tó mọ́lẹ̀ ọkà kan náà yẹn yẹ́ màá kọ́ ọ̀yàn àmọ́ ọ̀nà ọ̀sẹ̀ wọn ka ọsọ náà tó

dáre lè kẹlẹ̀ sáà tó dáàkà tó ń tó mọ́rí àwọn ló mọ́ ìkà ma mọ́ àlẹ́ká ilẹ̀ ìbàlẹ̀ ẹ̀yìn tó mọ́rí ẹ̀yìn àwọn rẹ̀ láti well it's not your duty kọ́kọ́ ọ̀hárà kọ́kọ́ ṣáàrùn nẹ̀nẹ̀ àìní mọ́ kí pàdákìr ǹnàmà áńtà mọ́zákìr wà kọ̀nà àgọ́kẹ́ àwọ̀ ọ̀nà kẹta látàlẹ́ ìmẹ̀ mọ́fẹ́sí ìwà náà ti wọ́dẹ̀ ẹ̀kọ́ náà ọkẹ́ náà ọkọ́ wakọ́tọ́ náà ẹ̀hún náà ní máa pẹ̀rù náà gbogbo ẹmọ àti hádọ̀ làwé kí n dọ́ka ọ lábọ́ gbogbo ẹnu náà mẹ́kọ́ náà wà lọ́ka wé ti wù ní gbogbo ẹmọ àti há ọgbọ́n mọ́já ẹ̀hún náà mẹ́kọ́ náà yà yà ni ó tún wọ́n just a messenger pass the information fàmàṣẹ́ fàlíọ́mì ọ̀ náà èzè ọ̀dọ́ fàmàṣẹ́ fàlíọ́kọ̀ ọ̀ náà èzè ọ̀mọ̀kàmọ́ òmórí kan jésù à òmórí ẹ̀ náà kọ́ ẹ̀ lọ́ka àìkọ́nù mi jésù nù wáyà wámẹ́ الله فإن شاء الله نعلم والله تعالى أعلم إن شاء الله يبقى جلال المريد فيه فضلنك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك